gẹ́rẹ́rẹ́. ọ̀pọ̀ ọ̀nà sún. ta ló sún kàn. ó sún kàn ṣòkòtò àná. ẹ máa bá wa ká lọ. tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ. kété náà dákun ṣé bí. bàbá adìẹ yọ ṣé bí ẹ ṣe ń ṣe wá èso bójú mu ìwọ náà wò ó ó ti tó bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tá a ti ń bá wọn ṣiṣẹ́ wọn ò fún wa ju iṣu méjì méjì tó tọ́sìn lọ kódà nígbà tí wọn kàn ń lo àlẹ́rú tí wọn fi ìyà jẹ wá ni mo rí sí àbí kí ló rò. àti wípé lẹ́yìn iṣu méjì méjì tó máa fún wa hmm. ṣé bá ń jẹun a jẹun. àpótí sórí rẹ ò burú mo ń bọ́ sọ̀rọ̀ gidi bá a ṣe ń ṣiṣẹ́ bí ẹrú yìí èsì tí wọ́n fún mi ni pé lẹ́yìn iṣu méjì tẹ̀ ń fún àṣẹ bá ń jẹun táwọn wọn jẹun kọ́. nígbà tá a ti ń jẹun kí ló dé. ọ lẹ́bi ọ lẹ́bi ìgbà tó o ti lóbi lé èmi ní ìsìn mọ́ láyà lé mo ní bùkátà mọ́ láyà mo lọ́mọ ìgbà tí wọn ò ti ní kankan ọ̀rọ̀ wo wá lọ́ọ́ olórí ibú ni ó mọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olórí ibú gbà ni ó à ń ṣiṣẹ́ láti jẹ́ ìbí ẹni máa kú bí a kúra ní fọ́nṣu méjì mo tún wá bọ́ ṣe ti jó tọrọ ọ̀wá ń sọ fẹ́mi pé ṣe jẹjẹjẹyìn méjì náà tó à ń jẹun olórí burúkú. ẹ kákun kí la gbé kí la jù ká tètè àti mi ṣubú oṣù méjì méjì oṣù méjì méjì lẹ́yìn tá à ń jẹun wọn sáwọn ní òòdà tó ni wọn náà wá wo láti ìgbẹ́ta dúdú sí méjì méjì méjì ó yà sí ọjọ́ méjì méjì ọjọ́ méjì méjì ọjọ́ mẹ́ ọjọ́ márùn péré ọjọ́ oṣù mẹ́wàá mélòó ni wọ́n ti fún yàn mélòó ni wọ́n ti fún yàn. Ah! òun ni tápátápátápá. Eh, ìjẹkújẹ lọ jẹun. a ah, máa tara rẹ ìtẹkùtẹ yóò tẹun. obì funfun ní pamọ́ níjà. ẹnu ẹ̀ ló sọ o. n é ah. nso ń lẹ. èwo ló náà wà ń tẹ̀rẹ̀. èwo jà ni. ẹ̀ẹ́bù náà má sọ̀rọ̀ ni. láyé òbíire. Eh, sábà lóun náà bọ̀ lọ́sọ̀rọ̀. ẹ̀rọ bí ẹ panu. ọmọ olóbì ìwọ́dà. sábà lóun náà sọ̀rọ̀ dákun obì lọ fẹ́ jẹ ni àbọ̀fúndé lọ fẹ́ ta. ẹ àbí funfun. Ah funfun lèmi ó mú o. wọ́n bá ti ń pa lọ báwọn ní máa ń ṣòjóró. mẹ́ta ìfún ni o. <laughs> obì funfun ni pa mọ́níjà. takun. <laughs> ẹ ṣeun. nso nso nso ya ya ya ya. nso. nso ńlẹ̀. ìwọ náà sì wàá ṣe bí kìnìún sí. obìṣẹ́ á ń gbà àwọn àmọ̀bọ ẹlẹ́dàá rẹ̀ ò sì gbá ni. ẹlẹ́dàá rẹ̀ ò gbá bóyá pè ní wọn. mi rẹ̀ á ń fi ìkànnà sí i ìwọ òwe bá ṣe pé kìnìún à fi kan ṣe òbí fún mi. ṣé gbogbo ẹ̀ ní kí n kólé ọlọ́wọ́ ni. Eh, ẹ eh, bẹ́ẹ̀ yóò bá tó bàbá ọmọ ṣe kì palákàrà. Ah. Ah. mo ń láṣà ìwé ìbẹ́. Ah, ṣé mo tọrọ gbì lọ́wọ́ rẹ gan ṣé mo tiẹ̀ tọrọ mo mọ̀ á dáre o. gbogbo ọ̀rọ̀ tiẹ̀ ṣe máa ti bá tayé mu báyìí. alákọ̀ọ́kọ́ mi jobi orógbó lè mi jẹ. ẹ ọ ṣe ta fún ọ ìgbà tó mọ̀ pé orógbó náà jọ ọ ṣe ta fúnra rẹ. kò lórógbó ni. orógbó ń bẹ lọ́wọ́ lọ́sọ̀rọ̀ rà. ayin lọ wa ẹ dákun. mo ní n wá sáré gẹ́gì mo fẹ́ ta ni. àmọ́ jásáré lọ parí oko bàbá tó gboko fún wa. àkòtí o ṣe máa ń ṣe báyìí náà mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé n ò bá bàbá yìí ṣiṣẹ́ mọ́ yìí ṣiṣẹ́ àkúrà mọ́ wo tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ kú o lè lọ bá kọ́ ọ lọ ṣe ṣùgbọ́n mi ń tèmi o n ò ṣiṣẹ́ n ò ṣiṣẹ́ baálé mi ṣèbí ń gbàjú lóòrọ̀ yìí mo bí léèrè pé sẹ́ẹ̀rọ oko ni ẹ lára yín ni ọ̀kọ́lọ́ àtẹ̀mbó ló kó jà ni ẹni tí ó mèrò onú yín ṣe bẹ́ẹ̀ sì rebẹ̀ ẹ lọ sì ronú yín fún un àbí bó ni ẹni tẹ́ ẹ bá jà tí a mọ̀ pé ń bó ń ni ó ti mọ̀ ẹ lọ lọ torí yóò lè rò pa wá bí pé mo tún wá ṣiṣẹ́ ni màá aṣọ ẹ̀ gbọ́. ní ilé èmi náà lọ mi. ẹ ṣàtún gbàgbé ni àbíbò abẹ́ àròjú ọjọ́ ni. abá àṣẹ ń bọ̀ láti yá o àwọn ọ̀rá ṣiṣẹ́. ìyẹ̀wò yáyáyá kálukú paradà kẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ òde. ẹ ẹ wo bàbá a paradà a wà á ṣiṣẹ́ yìí là wá rí jọ ẹ ó dàbẹ́ bá fẹ́ rí mi edílé lọ́sì tí wàá rí mi bó ló ti jẹ́ tẹ wá ká mọ́kò. kì í ṣe ilé láti bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ oko láti bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ àwa gbẹ̀tọ̀ wa ẹ̀tọ́ wa la wá gbà dúróná dúróná dúróná dúróná kí ló ń wí tí ò ti ẹ̀dùn gbọ́ yìí ẹ̀tọ́ lẹ wá gbẹ̀tọ́ lẹ ẹ̀tọ́ kí ni rí kò yé mi. bàbá ó yá wá gbẹ̀tọ̀ wà láti jẹ́ ìta ń bá yín ṣiṣẹ́ oko iṣu méjì méjì péré tí ọ̀gbọ́njúmọ̀ ìyá rẹ̀ tó ń tín sí báyìí lẹ́ ń fún wa. ẹ wo. ṣé ẹ jẹun yàtọ̀ sí iṣu méjì gbọ́ ẹ jẹun. kálá ń jẹun. ń ká ní à ń jẹun. kálá ń jẹun sọ gbọ́ báyìí. ẹ dákun bàbá bàbá wa ń jẹun ṣebí kébi ọba kébi ọmọ àmọ́ pa wá sínú oko yín làfi wá lẹ́bí fún wa lóúnjẹ. Ah, ó tọ́ ni. ẹ wo kébi ọmọ pa yín ni. kébi ọmọ pa wá sínú oko yín ni. àárọ̀ àtọ̀sán ẹ sì mú iṣu méjì lọ gbọ́ mi àdé yìí iṣu méjì méjì yẹn lọ́nà ọgbọ̀n ọjọ́ oṣù kan ṣírò ẹ̀yẹ tó jẹ́ ah. ọgọ́ta aṣùmọ̀ ni ọgọ́ta fún wọ ṣé èmi gangan tẹ̀ ń ṣiṣẹ́ fún ṣé mo lè rí ọgọ́ta aṣù láàrin oṣù kan. bàbá ẹ ṣe sùúrù ẹ ń fa ìyín ọkàn ẹ̀yin lẹ mọ̀ sí ròyìn iṣu méjì méjì tẹ̀ ń fún wa lójoojúmọ́ inú ọ̀tá wa lọ́rùn ẹ fún alẹ́ tọ̀ wa ká mọ̀ pé iṣẹ́ tá a ti ṣe kọjá sẹ́yìn àfẹ́gbẹ̀tọ̀ rẹ̀. ṣé ẹ mọ̀ pé iṣu méjì méjì tí mò fún sàárà ni mò ń ṣe ni. kọ̀ọ̀kan mi o. sàárà mò ń ṣe ṣé ẹ lẹ́tọ̀ọ́ àti tún gba iṣu méjì ni. a ṣe lẹ́tọ̀ọ́ a ní bùkátà ní tà ń gbọ́ ṣé iṣu méjì láì fi gbọ́ bùkátà ní. ẹ ṣiṣẹ́ mọ́ àbí. a ṣiṣẹ́ mọ́ o ẹ mọ lọ́wọ́ rẹ̀. ẹ mọ lọ́wọ́ kò sí ẹnikẹ́ni tẹ́lẹ̀ gbà sóko tó lóòtì sẹ́lẹ̀ oko yìí. wọn bí yàrá ya yín dáadáa. láàbà lẹ́tọ̀ wa. wọn bí yàrá ya yín dáadáa. tọ́bẹ̀ tó bẹ́ẹ̀ ẹ tó bẹ́ẹ̀. èmi ò mú yàn wá kú ẹ. àpètí mi dùn èyí ò ní pé ẹ ní fún alẹ́ tọ̀ wa ká máa lọ ẹ gbẹ lómi ìsísẹ́ kí lẹ̀ ń pè lẹ́tọ̀ ó wá yín lójúmọ́ ó jẹun àárọ̀ mm. ó jẹ tọ̀sán ó gbaṣu méjì lọ́lé ó sì gbà bẹ́ẹ̀ lódidi ọdún kan ẹ wo bàbá gbé gègéle bàbá ẹ jẹ́ nsọ kínní kan fún a lọ ń tòótọ́ o tẹ́ ẹ bá fún alẹ́ tọ̀ wá lọ o ṣùgbọ́n kò sẹ́ni tẹ́ ẹ lè mú dókè tó lè ṣiṣẹ́. wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ abẹ́rẹ́ tó bẹ́ẹ̀ ẹlẹ́dàá tí ọ̀sẹ̀ yẹn jọ ẹlẹ́dàá wò ló gbé mi ẹlẹ́dàá tí ń ṣerú kí ló ìyàjẹ́ ó parẹ́ dànù n ò sì ní fọ́ ọkàn èmi ò wá mọ sẹ́tẹ̀ yìí náà ìṣètò ìwọ àpótí. tán lórílẹ̀ àgbọ̀ ìmọ̀ jẹ́ yín dà ẹ ṣé mo dúpẹ́ gbogbo àgbọ̀ yín mo gbọ́. ẹ lẹ́ o ẹ káre o ẹ lẹ́ o. ẹ dákun ẹ má bínú ẹjọ́ adé ẹ̀yọ̀ la wá fi sùn yín pẹ wá fẹjọ́ sùn náà lẹsìn bọ báwo lẹ. ẹ má bínú. àwọn bínú jẹbi wa bínú jẹbi ẹja sọ̀rọ̀. bínú bá sì bí bẹ́ẹ̀ déwájú bàbá àwọn ẹ̀jẹ̀ gbogbo tí wọn bínú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ni ọ̀yá. bàbá ìjọ dá ká máa bá adé ẹ̀yọ̀ sí o àgbàro láti jọ yìí kọ́ máa yàn wá jẹ. bọ́lá ń ṣe gbàdúrà adé ẹ̀yọ̀ tó tá à ń bá ṣàgbàro tẹ́ ẹ bá dé ní oko rẹ̀ kò sí oko rẹ̀ pọ̀ lọ́jọ́ àǹtí rẹ̀ rẹ̀ ní ọlọ́gẹ̀dẹ̀ olùsù tẹ́ ẹ bá dé inú oṣù rẹ̀ bá a ṣe wá ń bá ṣàgbàro tí ó bá wá fún wa ní nǹkan bí nǹkan rẹ̀ ṣe pọ̀ tó iṣu ẹ̀yọ̀ méjì méjì ni adé ẹ̀yọ̀ fún wa àti wá mú nǹkan ìmọ̀ra àti mú mọ́ra ṣùgbọ́n gbọ̀ wá dé góńgórí ẹ̀mí wa la wá fẹjọ́ rẹ̀ sùn àti lọ bá ní oko kò gbọ́ tíá ló já wá fẹjọ́ rẹ̀ sùn yìí. ẹ̀yin bàbá ọ̀rọ̀ tí kejì mi sọ kò parọ́ o iṣu méjì péré ni mi fún wa ẹ sì wá gbọ́ àwọn ènìyàn sọ wọn bẹ́ẹ̀ kẹ́ni kó àfẹjọ́ sùn yìí ni kí tó lè wá sàṣọkọ. bẹ́ẹ̀ yẹn bá pààyàn ní sinimá pa ó sì ní èrò ọ̀sán apasoko ọwọ́ ajẹ́ bí ọ̀gẹ̀rẹ̀ fẹ́ mọ sá àbí kí ni. bàbá yẹn kìlọ̀ fún àwọn náà dáná ẹnu ni àbí àwọn náà dáná eh, ẹnu eh, nù eh, ṣé ń fún yín lóúnjẹ àbí ò fún yín lóúnjẹ. kò fún wa. kò fún wa. bóyá àlàyé bàbá òye yín ṣèbí ngbẹ bá ṣiṣẹ́ tán rọ̀lẹ́ tẹ́ bá ń lọ lé lóko iṣu méjì fún un láàárọ̀ lọ́sàn kó tó dìrọ̀lẹ́ òun kọ́ ó fún yín lóúnjẹ àbí ó fún yín lóúnjẹ. ká ní fún wa ká ní wọn fún wa ká ní ká ní wọn fún wa. nísìnyí fún yín tọ̀ sí o tó wọn fún yín su méjì. méjì méjì méjì. kò fọ alẹ́ tọ̀ wa. méjì bó ṣe pọ̀ tó bó ṣe pọ̀ tó. Eh, ẹ̀yin wá ń wò pé bó ṣe níṣu lọ ṣàkóhun ó yẹ kó lè mọ fún yín su tó tó ẹrù kọ̀ọ̀kan àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bàbá. Eh. Hmm. ẹ káre ẹ̀yin ọ̀gbọ́n tí wọ́n ní ṣòkòtò àránlẹ̀ ń wò lórúnkún. ojú alájàpá kan kísà lẹ́yìn odi ẹni tẹ́yìn ń wò ikùn mú ọ̀tún rẹ̀ bọ́ tòsí. ṣàkóso ni ó mà gbà wá lóko ẹrú o irú ẹ̀ sì wàá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ yóò àparẹ́ ẹ̀ dànù mo sá mọ́ yín lọ́wọ́ nígbà tí tóyì bá kọ́ lúwẹ̀ nísìn tó ṣubú lulẹ̀ ìsìn wọn kò wá pa ló gbé o iṣẹ́ tí yóò sì máa lọ. kò lè wá pa mí èmi náà sì ní para mi. balẹ̀ wọ́n darapọ̀ mọ́ yín. ọ̀tọ̀ọ̀tọ̀ níbi kálukú ṣe dóko ẹrù lóko ọ̀rọ̀. Hmm. Mhm. wọn ò bá jọ tán wọn sì fún ọmọ sí i ọkàn sì tún balẹ̀ díẹ̀. ẹni tí ẹmọ èmi lẹ sọ ni. wọ́n rí gbọ́n mọ́lẹ̀ bí wọ́n á pa ló gbé mi lẹ́yìn sì gbémi dàtàn. pápá náà ni ògbé ọ̀kan adéẹ̀yọ̀ àbí kí ló ní ọ sọ wápá náà ni ògbé ọ̀kan kí ló ti ẹ̀dẹ́ ṣe wọ ọ̀nà kan ni ọlé olè abìgbọ̀n ọlẹ́ẹ̀kẹ́ ṣé wọ́n fi sí ọ̀nà kí ló tó fi sá láàrin àwọn yòókù. ebi ni ebi ń pa ọ. ebi ń pa mí ni òyì sì fẹ́ máa kọ́ mi. ìwọ ṣẹjọ́ ìyẹ kọ́kọ́ kọ́ ọ̀nà kan wá wo táwọn ṣe lérí ọ̀rọ̀ rẹ̀. èmi mò ń kọ́kọ́ dóko ìdájí mo ti dé n ò sì dúró jẹun lábà n tó kúrò lábà ìdájí mo ti wà nù kan yòókù bá mi lóko ní ebínì. dákun bàbá wa dé lóru ṣé mo béèrè ìtàn lọ́wọ́ rẹ̀ aláwọn yòókù ti ń bẹ́ẹ̀ sáwọn jẹ̀bi ẹ̀rú rẹ̀ àbí kò ní tó gbé kálukú yín débi. ìyún náà lè bá máa wò mọ́ ńlá ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó gbé wa débi. kí ni kí wọ́n wò mọ́ ọ̀la ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó gbé wa débi ẹ dákun ẹ ṣàánú mi. mo bá a sọ̀rọ̀ ó tún gbé kinní lọ́wọ́ wo ṣe fi ẹnu mo dijú tí kí n tó là tí n bá tún padà ní ọbẹ̀ wọn bẹ̀ ọ́ ládàá ọ̀yà gbélé. ẹ ń jẹ ìjà. wàhálà wò mọ kàn báyìí ẹrú náà mà sí ní bàbá ọ̀nà ló mà jẹun àbí láti ìdájí ah! ìyá kékeré kọ́ lẹ́rú ń jẹ o. ẹ bá pa mí lẹ́ pa mí yòókù dọ̀là. ó tó gẹ́ ibi mo bá dé lálẹ́ tó gẹ́ yòókù dọ̀là. Ah, ah, olúwa rẹ̀ ó àparẹ̀ kalẹ̀ ni ají láti ìdájí àròkù odò àtúnmọ̀ lálábi ẹ bá pa mí ẹ pa mí yòókù sí dọ́là. adé ọ̀lẹ tí ń sọ ládé ẹ̀yẹ dẹ́kun igi èyí ètí ìtò látàlátà ẹ̀ka àbí ó dìgbà tí ọjọ́ bá wà bora kí n tó dáná àbí ẹ jẹ́ lòun ọba tó wà nílẹ̀ yìí ẹ wo ó ti rẹ̀ mí n ò lókun àti lánìí o n ò fi ṣe ká o. ó yẹ kó ọkọ mi ní tó yẹ kí n ṣe ọ gbọ́dọ̀ mọ kọ mi ní ntọ́ yẹ kí n ṣe sọ ọmọ pé wọ́n lọ gá mi kọ́ ọ igi lásán tá a fi dáná ìlọ́wọ́ àdógún dandan sí ọlọ́run. ebe mi náà mò ń ti ń là látọjọ́ ìwà òyì sì ń kọ́ mi ni mo ṣe rọra jókòó òun sì fẹ́ dáràn sí olómi lọ́rùn ni mo fi jókòó bó bá dọ̀la ń ó là yòókù o. òyì ń kọ́ wọ ó ṣe kọ́kọ́ kú ní kọ́ wá wo tẹ́mi ọ̀dà lára ah, ah. kó kú ní kọ́ wá wo tí màdá lára wá sọ fún mi pé òyì kọ́ wọ òye olórí burúkú wo náà yẹn adéọ̀lá tẹ̀sán ládé ẹ̀yọ̀ àbí àkèkílẹ̀ ẹlẹ́sọ̀. sẹ́mi mọ̀sán ló kọ ni náà sẹ́mi mọ̀sán ló kọ. ẹ̀sìn ayé yín ọ̀dà ẹ bá ń bí léèrè àtìgbò ni mo ti gbégi fún kọ́ba ńlá kiri dánú oúnjẹ alẹ́. ǹgbọ́ olómi nígbà tí a jí lóòrọ̀ yìí hmm. ni mo wá. tẹ́gùn dé lọ́jà wọn mọ̀ tó tọ́ bẹ́ẹ̀ náà. Ah, ọ̀gá àwa nu ọ̀gá wa nu yóò jókòó ni. ọwọ́ akẹ́tẹ̀fẹ̀ lọ́wọ́ jókòó kalẹ̀ lọ́ọ́ takùn wájú bí lọ́sẹ̀lẹ̀ ẹ ṣeun igi wọn ni là lódodo mhm. àmọ́ nídàájí la ti jíroko a sì àtòkò dẹnu èmi mọ pọn gbomi tí ń bẹ ń lé bí ìgbà táàyè pé bóyá èmi nìkan ni wọ́n dojú lé ni mo ti wá pọn mi nǹkan kí n sinmi díẹ̀ ní ọba ní kí n lagi mo tiẹ̀ ti ń lagi ọ̀hún lọ mm. òyì sì ń kọ́ mi. Ah. mo wá wò pé kí n mọ̀ dáràn sí olómi lọ́rùn o. oyin kọ. ẹ dákun ẹ tiẹ̀ dúró kọ dàrí. ndé ní wọ́n jókòó náà lóyìn kọ́ òun wọ́n ah, bá dọ̀nà tó èmi ni wọ́n wà mú. oyè kọ́rọ́ nípa ọmọ wa rẹ̀. ẹ bọ́ bí ṣe ń ṣe. ooo ah, mm, adé ń dí bọ́n ni. àwa sùkúlù rẹ̀ gbìyànjú ní ìṣe olúwa dáràn nu. ẹ adé ẹ yóò ti jẹ̀bẹ̀ pẹ̀ bí ọba jẹ̀bẹ̀ pẹ̀ yóò ti mu sàn bí ọba mu sàn yóò ti mu mọ bí ọmọ mọ, yóò ti eh, kíní ti jẹ ọ̀pọ̀ èbó ni ṣé gbogbo eyín náà kètò kètò tó lè gbénu rẹ ró títí ìdáná iná náà ni mo bá ní mo fẹ́ dà yìí o Kọla igi fún mi tó ní òfẹ́ kú àní kú ẹ ṣe ọgbọ́n ah, tó ń sọ sá kú ẹ dákun tó yóò kú ẹyọ ọkọ ọsìntì wọn ò mú ẹyìn. Eh. ẹbí ò lè kú wọn mọ lọ́wọ́ dákun ẹyìn èyí tó sọ ìbò ló sì jẹ́. gbogbo tí wọn bá ti pé mo ṣe ṣé wọn á máa já wọn ní àbájọ máa hmm, lọ. ṣé wọn parọ́ mọ́. Hmm, tó wá ṣẹlẹ̀ rí oúnjẹ ta lẹ́yìn ẹ̀fọ́ oúnjẹ lẹ̀ ní ti ẹ̀fọ́ oúnjẹ tiẹ̀ lẹ̀. ẹ̀kọ́ bẹ́ẹ̀ mi la dédé igi tí ó tẹ̀mí àtẹ̀yìn jẹun àní kò fóúnjẹ lẹ̀ láì dúró lẹ̀ kò mọ́ làgìmọ́tọ́ bá dọ̀là kò mọ́ làgìmọ́ ekun sọ mi sí yẹn ni ó lè jẹ ní agbájẹ bó ṣe ó lè jẹ tẹ ọmọ bí ìyá ọmọ ọba ní bínú. okùnú náà lèyàn fi gbáyé. ẹ gíga ìdáná tó lè gbókùnú náà rè. Ah, mo máa dáná báyìí. èwo láwọn àṣẹ báyìí. òyì ah, ń kọ́ mi. mo kàn nu méjèèjì mo kọ́ ọ lagi kí n rè dáná tàbí kọ́ ọ fà kélẹ̀ kò sóúnjẹ fún ọ lálẹ́ yìí. àwọn jẹun o. kò sẹ́wọ̀n àtẹnumọ́ àwọn jẹun wọ́n jẹun náà ṣé bó èwo ni ká wá ṣe. mo ti sọ fún pé kò sọ mi sí yẹn ni kí yóò bẹ̀ ṣe rí. ẹ̀ẹ̀kan mọ̀mọ̀ jẹ lónìí ìtalẹ́rù náà ni ó ṣẹlẹ̀ kejì mi ò mọ ọba àti ẹ̀ mọ̀ jẹ pa ìṣọ́ ọba ṣe ń bẹ̀. mi mo kó bọ́ ni ọba àmọ́ jẹ pa. máa ṣe sùúrù fún ah, wọn náà máa ṣe sùúrù fún. alámọ̀ọ́dẹ lódò lọ pa sójú àmọ́ pẹ̀wà mọ́yàn la àlẹ́ yóò dá pàápàá. ṣé yóò tún láti yìí náà mọ́ ni. Mm, ó tiẹ̀ lè mọ́ láyìn ah. kọ́sálà ní láyìn. wọ́n bínú dàyún lẹ́ni tí láre. kọ́sálà ní láyìn bí ọba láyìí ṣe sùúrù fún máa ṣe sùúrù fún dákun wọn jà lóko. èmi ọmọ bá dà mọ bí ah, ọba ah. mọ̀mọ́ ti lè lè yọ̀ǹda oúnjẹ rí alẹ́ yìí. ọlọ́run ò lè yọ̀ǹda oúnjẹ. o gbọ́dọ̀ ta bẹ́ẹ̀ mi. wo wo wọn kò bá mi lọ ń lọ ń lọgí lọ ń ta gẹ́gẹ́ gbé kínní ọmọ jókòó lóòótọ́. àní ní o jókòó kọ́kọ́ jókòó náà. ó jókòó lóòótọ́ wo gbà ẹ ṣeun hmm. ẹ ṣeun lóhùn. Hmm. ẹ fún bẹ̀pẹ̀ àbọ̀jà. ilẹ̀ ah, ẹ gbọ́dọ̀ ni ah, ẹ̀yẹ lóyún kọ́ yóò sọ fẹ́ kú ni ah, ọ̀dọ̀ ló jẹ́ ẹni wí bàbá o máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ọmọ ń jẹ adé ẹ̀yọ̀ ń jẹ bẹ́ẹ̀ bí i. ẹ̀wọ̀n náà níbi ṣe ń jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lé ńlé. àní ẹjọ́ kú náà kẹ́ ẹ wá wọn tí màá sí àwọn ò mọ nǹkan kan. ṣé ẹ rí. àwa náà ò mọ nǹkan kan. ṣé ẹ rí. àwọn ò pé fìyà jẹ wá ní bàbá. Ah. <laughs> kò fìyà jẹ yín kò fìyà jẹ yín tòró tún lójú àánú ni ó lójú àánú ni ó gbìyànjú torí pé ibi tó gbé lọ rèé ṣe àtìpó ẹni tó sìn eléyìí ò bímọ hmm. kò bí ọkùnrin bẹ́ẹ̀ ni ò obìnrin ìyàwó rẹ̀ ìyàwó bàbá àtẹ̀yìn hmm. tó jẹ́ wípé bọ́ bá ṣe nǹkan kìí mọ̀ ọ́ sí gbogbo gbà kìí mọ̀ ọ́ gbé ìmọ̀ nìlà hmm. ṣùgbọ́n faradà ọ faradà títí títí títí títí tí àṣebẹ̀yàn bá ń ṣe nǹkan wọ́n máa wò ó hmm. wọ́n máa sọ níta pàtẹ́sẹ̀ àṣe gbogbo bí wọ́n ti ń ṣe òun ìní bàbá ń sọ níta pàtẹ́sẹ̀ ń sì ń ṣàkíyèsí ẹ̀ pé ń hùn dájúdájú èèyàn lẹ́ni. ìmọ̀ àwa ṣetán tí bàbá ń kú tán wọ́n wá lọ pé babaláwo ṣéfà ni wọ́n fi pín ogún látijọ́ ńgbà wọn gbọ́ pẹ̀lẹ́ sánlẹ̀ wọ́n ní bàbá yìí o ó ti sọnù ọ̀rọ̀ rẹ̀ pé tóun bá kú gbogbo ogún òun adìẹ ni wọn kò fún un ìyún alágbàro rẹ ti ń bá a ṣiṣẹ́. ti ń bá a ṣiṣẹ́. kí wọn ó kó oògùn òun fún. n ló fi sọmọ ó ní ní kí wọn ó kó fún. nípa pé òun ní kí wọn ó kó fún ìyàwó rẹ ti ní láàrún tẹ́ ń wò lọ́dọ̀ rẹ̀ lónìí ara ogun tó jẹ́ ń bi ọlọ́nu. ẹ dákun ó tún jogún hmm, ó jogún òkú ó tún jogún ìyàwó. ìyàwó tó tẹ̀lé wálé hmm, ìyàwó tó di tiẹ̀ nípa pé ó fara dà sòro. ó jìyà ó fara mọ́yà ń bẹ̀ béèyàn bá sì jìyà yóò jọrọ̀ gbẹ̀yìn náà ni bẹ́ẹ̀ lómiì bá wà wọṣọ tó dáa tí rìn lọ ń gbòòrò tajà tẹran ní ọmọ wò ó pé èèyàn rèé kíní kan rèé wọn ò ní mọ tó ti forí là lọ kó tó di kó dàbà wọn. ẹ gbọ́ gbogbo nǹkan tá a máa ń sìn ẹ̀jẹ̀ àmọ́ faradà ẹ mọ̀jà máa wo kó ti dáa fẹ́ nìkan láwa ti torí ẹ̀ láwa máa béèrè tí ó yẹ ká ti béèrè lọ́wọ́ jẹ gbọ́. bàbá kí ni ká wá sí. kò sí nǹkan tẹ́ ẹ sí. ṣé ká lọ bẹ̀rù. ẹ ẹ faradà ẹ lọ faradà. ọ̀dà ẹ̀ṣẹ̀ ẹ̀ kárí yóò dáa fún un. ẹ má bínú madam mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ bí yín léèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báwo ni ẹ ṣe máa ń jẹun sí báwo ló ń jẹ oúnjẹ ṣe máa ń lọ lẹ́nu yín sí. oúnjẹ mo ṣe máa ń jẹun sí ṣé èmi àti yóò jẹun láàárọ̀ yìí bá ti jọ láti jẹun láàárọ̀ yìí adẹ̀túnjẹ jọ sínú lálẹ́ àná ni àbájọ máa ń jẹun náà kọ́ ni àjọ máa ń tọwọ́ bọwọ́ jẹun ni kí ló dé o ṣé ò le o. kò sí ọ̀nà ẹ má bínú o tí ẹ bá fẹ́ sùn lálẹ́ báwo lóorun ṣe máa ń wá tó yẹ pé ẹ fi tètè sùn àbí ẹ kì í tètè sùn. oorun èmi àtọkọ mi johnson àjọ ń jí mi àbí mo parọ́ ni. bẹ́ẹ̀ni. sèbá johnson ọ̀pọ̀ gbà mí gan wọ́n tún lè jí mi tèmi àṣìwà lórí bẹ́ẹ̀ tí màá máa sùn. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ máa dìá. irọ́ kò sí nǹkan kan jákèmí náà jákèmí náà fi kàn kún. nígbà tó ń sọ̀rọ̀ tó ń yẹn nípa wa sọ́kàn mi ẹ̀mẹ́lò ni o máa ń jí lóru tẹ́mi bá sùn tó máa ń jí. <laughs> máa gbà mí o. madam ẹ jọ̀ọ́. ẹ dákun ibi iṣẹ́ yín báwo ló ṣe ń lọ déédéé á rí i pé inú ilé ni mo bá yín sìn báwo ni ibi iṣẹ́ yín báwo lẹ ṣe ń kọ̀ pẹ̀lú àwọn kọ́sítọ́mà tí wọ́n bá yín rajà báwo lẹ ṣe ń attend sí wọn.